ọkàn wù ó fẹ́ kí wọ́n wà bẹ́ẹ̀ báyìí láti máa rí bàtàlà ó fẹ́ kí abo wà ó fẹ́ kí akọ wà tó ó fẹ́ kí ejò wà ó fẹ́ kí kìnìún wà àwọn katọ́lọ́ ń fẹ́ kó wà ní inú ara ẹ̀dá tó àwọn katọ́lọ́ ń fẹ́ kó ṣẹlẹ̀ bó ṣe fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn nínú ọlá mi àwọn kan yóò máa ṣẹlẹ̀ so àwọn afá máa ń pè é ní mashi atulahi kauniya àwọn kan tí ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ nínú ayé yìí tàbí nínú gbogbo ẹ̀dá tó dá àtayé àti sánmà everywhere ọlọ́run fẹ́ kó jẹ́ pé bí nǹkan yẹn ó ṣe wà nìyẹn ara ẹ̀ ní ọtí ọlọ́run fẹ́ kí ọtí wà so mashi atulahi kauniya alkauniya nìyẹn nǹkan tọ́lọ̀ ń bá fẹ́ kó máa bẹ àṣẹríyà nǹkan tọ́lọ̀ ń bá fẹ́ nínú ṣẹ̀ríyà ẹ̀ ni pé mọ́mọ́ sí ọlọ́run ló fẹ́ méjèèjì ó fẹ́ kí ọtí wà ó sì fẹ́ pé ká má mu ọtí tó ti yẹ wa ní ó fẹ́ kí ọtí wà ó sì fẹ́ pé ká má mu ọtí èwo la ní kápá lórí. èwo ni ìkọ̀ọ̀kan wá ní kàpálẹ́ lórí ṣẹ̀ríyà ìyẹn ni pé a ní kápá láti tẹ̀lé tàbí láti má tẹ̀lé so ibi pé a ní kápá àti tẹ̀lé ohun tó fẹ́ nínú ìdájọ́ yẹn gẹ́gẹ́ bó ṣe fẹ́ pé ká mọ̀ mọ́ sí yẹn àwa lè gbà a lè má gbà ibi tí àwa èèyàn ti kó sínú kádàrá nìyẹn àti nǹkan tí a fẹ́ ló fi jẹ́ pé àwa náà nípa tá a máa ń kó nínú kádàrá lẹ́lẹ́ṣẹ̀ ò fi lè sọ pé ọlọ́run ló kádàrá pé ẹlẹ́ṣẹ̀ ni òun ó máa jẹ́ ọlọ́run ló sọ òun di ẹlẹ́ṣẹ̀ ọlọ́run bò fẹ́ kó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ìwọ ló fọwọ́ ara rẹ sọ́tọ̀ ìwọ ló fọwọ́ ara rẹ ṣe ohun tó rí yẹn torí wípé ó wù ẹ́ ó tẹ̀lé tàbí ó wù ẹ́ ó jìnnà sí ṣẹ̀rí àwọn ọlọ́run ṣùgbọ́n yẹn náà ó ní abala nínú màṣíà àlùfọ̀ oníyàwó ara nǹkan tí ọlọ́run bá fẹ́ kó máa bẹ nìyẹn. kò rújú pa ọ tó rújú tó rújú tó rújú nǹkan tí ọlọ́run bá fẹ́ méjì lè pín sí àwọn nǹkan tó fẹ́ tó jẹ́ pé gbogbo ibi tá a bá ń lọ bá ṣe máa rí àwọn nǹkan yẹn ní ìsìn ọlọ́run ló fẹ́ kó jẹ́ pé kí akọ wà kí abo wà ọlọ́run ló fẹ́ kí adìẹ wà ọlọ́run ló fẹ́ kí ẹlẹ́dẹ̀ máa bẹ ẹ̀jẹ̀ ká tún lò yẹn náà ọlọ́run fẹ́ kí ẹlẹ́dẹ̀ wà ara nǹkan tí ọlọ́run bá fẹ́ nìyẹn nínú àwọn nǹkan tí ó máa bẹ mo fẹ́ kí nǹkan báyìí máa bẹ ṣe é wà ìkejì nínú nǹkan tí ọlọ́run bá fẹ́ àwọn nǹkan tó fẹ́ nínú ìdájọ́ rẹ̀ nínú ṣẹ̀ríà rẹ̀ sòkè wà nínú òfin ẹ̀ mo fẹ́ kó jẹ́ òfin pé ọkùnrin ò lè bá obìnrin ní nǹkan pọ̀ àti kó kọ́kọ́ fẹ́ náà so pé ká máa fẹ́yàwó yẹn ó wà lára kádàrà nínú ṣẹ̀ríà ọlọ́run ká má jẹ ẹlẹ́dẹ̀ ó wà lára kádàrà nínú ṣẹ̀ríà ọlọ́run ọlọ́run ọba ò fẹ́ ká jẹ ẹlẹ́dẹ̀. ṣètì wa ara abala kejì nínú tó fẹ́ ni wípé ó fẹ́ kí ẹlẹ́dẹ̀ máa bẹ abala kejì ni pé kò fẹ́ nínú ìdájọ́ ẹ̀ wípé ká máa jẹ ẹlẹ́dẹ̀ so nǹkan tọ́lọ́wọ́ bá fẹ́ méjì ni èyí tó fẹ́ nípa bíbẹ kí ni yóò máa bẹ kí ni yóò máa wà so ó túmọ̀ sí pé téèyàn bá sọ pé kí ló dé tí ọtí fi wà láyé a lè sọ pé àkádàrà ọlọ́run ni ọlọ́run ṣe fẹ́ nìyẹn bí ọlọ́run ṣe fẹ́ nípa kí ni yóò máa bẹ kí ni yóò máa wà ní wíwà. ṣùgbọ́n bá sọ pé à ọtí mímu ò ọlọ́run bò fẹ́ kò fẹ́ nípa ìdájọ́ ẹ̀. àwọn fáwọn wà sọ fún wa wípé gbogbo ètò fẹ́ kó máa bẹ yẹn kò lè má bẹ bọ́lọ̀ ń ṣe fẹ́ pé kíkì ní ó wà yẹn kìnìún ò lè mọ́ sí bọ́lọ̀ ń ṣe fẹ́ pé kí á wà ní lákọ lábo yẹn à lè mọ́ sí bẹ́ẹ̀ gbogbo nǹkan tọ́lọ̀ ń fẹ́ kó wà ní ó máa wà ètò fẹ́ kó mọ́ wà mọ́ ò ní wà mọ́ ó lè ti wà tẹ́lẹ̀ yóò sọ pé ètò bá dà tó kọ́ra ìwò mi sí mọ́ yóò mú sí ní ẹ̀kọ́ ara rẹ̀ náà ni ẹ̀mí tiwa báwa ṣe wà lónìí à ń bẹ lónìí ni ó wù ú pé nínú ẹ̀dá rẹ̀ lónìí á wà gẹ́gẹ́ bó ṣe wù pé àwọn kan tó ti kọjá lọ ó wà bẹ́ẹ̀ nígbà kan rí ṣùgbọ́n tó bá dé àsìkò kan àtúnyí sí mọ́ gẹ́gẹ́ bí àwọn kan ò ṣe sí mọ́ lónìí gbogbo eléyìí nípa kí lọ́lọ́run fẹ́ kó wà ní kí lọ́lọ́run fẹ́ kó máa bẹ nípa kí ló wù mí kí ni mo fẹ́ nínú gbogbo ọlá mi kí ni mi ò fẹ́ bẹ́ẹ̀. ara ẹni ká sọ wípé obìnrin lóyún kò bímọ ọmọ yẹn kú ọlọ́run bò fẹ́ kọ́ ọmọ yẹn ó wà ní dèédé tó fẹ́ kó wà mọ́ náà ni ìgbésí ayé tó lò nínú ìyá rẹ̀ so inú nǹkan tí ọlọ́run bá fẹ́ méjì ni àkọ́kọ́ ni tó fẹ́ ní pé kó máa bẹ ìkejì ni nǹkan tí ọlọ́run bá fẹ́ kó wà nínú àwọn òfin ẹ̀. nípa ẹ ṣe báyìí tàbí ẹ má ṣe báyìí tó ti yé wa ok ṣẹwárí àkọ́kọ́ yẹn ìyẹn ò lè má sí bẹ́ẹ̀ dàtí tọ́lọ̀ bá sọ pé kí ọkùnrin máa bẹ gẹ́gẹ́ bí káwa ẹ̀dá ká máa bẹ ní lákọlábo a lè má bẹ ní lákọlábo a lè bẹ ní lákọ nìkan. lóde bọ́lá ọba ṣe fẹ́ kó wà nínú tí ó máa bẹ nìyẹn tí ó máa bẹ ni wípé lákọ lábo láàmọ̀ bẹ bó ṣe fẹ́ yẹn nìyẹn ìyẹn ò lè mọ́ ṣẹlẹ̀ ṣùgbọ́n nǹkan tí ọlọ́run ọba fẹ́ nínú ìdájọ́ ẹ̀ nínú ṣẹ̀ríà ó lè wà ó sì lè mọ́ sí ó fẹ́ pé ká mọ́ mọ́ sí ó fẹ́ pé ká mọ́ ṣèkìlá ó fẹ́ ká mọ́ parọ́ ó fẹ́ ká máa kírun ó fẹ́ ká yọ zàká ó fẹ́ ká lọ hajj ó fẹ́ gbogbo àwọn nǹkan yìí ó wá lè wá bẹ́ẹ̀ ó sì lè má wá bẹ́ẹ̀ ìyẹn ni wípé àwọn èèyàn lè fẹ́ kí wọ́n máa kí wọ́n má mọ ọtí bọ́lọ̀ ṣe fẹ́ yẹn ṣùgbọ́n wọ́n sì lè tún mọ ọtí bọ́lọ̀ bò ṣe fẹ́ yẹn ọlọ́run fẹ́ pé ká mọ ọtí àwọn èèyàn wá lè mọ ọtí bó tiẹ̀ jẹ́ pé ọlọ́run ọ̀gbọ́n ò fẹ́ kí wọ́n mu ọtí ṣùgbọ́n tá a bá tún fojú àkọ́kọ́ wò á wà sọ wípé ó fẹ́ kó máa bẹ pé àwọn kan ó máa mu ọtí nínú àwọn ẹ̀dá ẹ̀ tó ti yé wa ní so tá a bá ti sọ kọ́dà á mọ̀ òkè ojú èwo la fẹ́ fi gbọ́ ọ̀rọ̀ náà yìí bẹ́ẹ̀ tó ń gbà ọ̀rọ̀ ẹyin obìnrin lásán débẹ̀ o nígbà tí àwọn obìnrin ń sọ̀rọ̀ tí wọ́n ń gbó òtókè inú mọ́sáàsì a sọ pé kò lè má rí bẹ́ẹ̀ nínú kádàrá Ọlọ́run ni pé ó rí bẹ́ẹ̀ dóòlè afẹ́ akọ kí ló dé ó wà lára ń tọ́lọ́run ti kádàrá pé yóò bẹ́ẹ̀ kí ló dé tó fi rí bẹ́ẹ̀ nítorí wípé ànábì ti sọ fún wa alayhi salatu sàn pé áàrí o yóò ṣẹlẹ̀ o yóò ṣẹlẹ̀ o ẹ́ẹ̀rí o ẹ́ẹ̀dì inú mọ́sáàsì àwọn obìnrin yóò máa gbóhùn sókè wọ́n máa sọ̀rọ̀ sókè o ànábì ti sọ bẹ́ẹ̀ fún wa lè ṣẹlẹ̀ so ẹ fojú kádàrá ntọ́lọ́ ń fẹ́ àkọ́kọ́ yẹn fi wò ntọ́lọ́ fẹ́ pé kó wà níbí bẹ́ẹ̀ ni pé lásìkò ìkẹyìn ayé àwọn obìnrin ó máa gbóhùn sókè nínú mọ́sálásì so afẹ́ o akọ̀ àmọ́ rí a rí a máa rí pé àwọn obìnrin ó máa gbóhùn sókè ní mọ́sáàsì ok nǹkan tó lọ fẹ́ lẹ́ẹ̀kejì kí nìyẹn ok nínú ṣẹ̀ríà rẹ̀ ni wípé kóbìnrin máa gbóhùn sókè ní mọ́sáàsì ibẹ̀ ni fẹ́ẹ́nu tiwátiwá wọ̀ ọ́ tó bá wá wo obìnrin míì yóò wá rántí pé ah wọ́n ti sọ pé kò dáa ọlọ́run bò ò fẹ́ kí obìnrin ó gbóhùn sókè nínú mọ́sáàsì yóò wá gbóhùn sílẹ̀ yóò wá gba láàdá yẹn yóò wá jẹ́ pé ntọ́lọ́ ń fẹ́ yẹn ṣẹ ntó fẹ́ nu ṣẹ̀rí àyẹn ó ṣẹ obìnrin wọn rántí ó ní wọn ẹ lè mọ kọńtúrò wa ó ti omi màmá sọ̀rọ̀ mo fẹ́ polówó ọjà mo fẹ́ polówó yẹtí mo fẹ́ polówó yóò àmọ́ sọ̀rọ̀ ní sí tísítà umu ṣẹra mẹtí ṣẹra pampa ṣẹra gèlè ṣẹra bàtà ṣẹra báàgì tẹ bá lọ ọbẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn orí àwọn nǹkan èlò dálé lórí o kóbìnrin mọ́ sọ pé òun tó wọn ọgbà hmm. òun fẹ́ polówó ọjà òun ibi tó ń tira àwọn obìnrin òun wà tún ní polówó ọjà yóò máa sọ̀rọ̀ yóò máa gbé ohùn sókè ìyẹn ẹja wa fi kọ́ ìdá méjèèjì yẹn wò ó ntí ọlọ́run ti sọ pé ó ṣẹlẹ̀ tí ànábì sọ fún wa alayhi salam pé ọlọ́run fẹ́ pé yóò máa bẹ àwárí lára wọn láti sọ pé ah, àwọn obìnrin sì ń gbé òtí òkè ìkejì ó ní wípé ṣẹ̀rí àòfìfẹ́ kí wọ́n gbóhùn sókè o ẹjẹ́ fún alápẹ̀rẹ̀ míì anábì sallallahu alayhi wa sallam ó ní latattabi'unna sunana man kana qablakum shibran bi shibrin zira'an bi zira'in hatta law dakhalu hujra dabbi la alayhi salatu salam hadith bukhari àti muslim ó ní là dájúdájú ẹ máa tẹ̀lé àwọn yahudi àti àwọn nasọ́ra ẹ̀yin mùsùlùmí ẹ máa tẹ̀lé àwọn yahudi dóòlì ẹ tẹ̀lé wọn àti nasọ́ra ẹ máa tẹ̀lé wọn yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ shibran bi shibrin shibrun ó ní déédéé ìwọ̀n ìbọ́ sí ọrùn ọwọ́ àti zira and zira ẹ mà tẹ̀lé wọn àwọn iléèbò máa ń pe zira ò ní kubit kó anabi alayhi salatu ó ní hata ẹ máa fẹ́ ṣe bíi tiwọn débi pé tí wọ́n bá ṣe mother's day ẹ máa ṣe mother's day gbogbo táwọn aṣèlè yìí ló fẹ́ ṣe ó ní alayhi salatu láwùjọ pẹ̀lú hujra bọ́bì irú aláǹgbá kan wà tí wọ́n máa ń pè ní agbọ́b ìran kan nínú ìran aláǹgbá ni agbọ́b yẹn kì í ṣe aláǹgbá o ìran kan nínú ìran aláǹgbá ni kété gbogbo aláǹgbá ni bob làwọn eléèbó ṣe máa ń pè ní the bob lizard b-a-b-b lizard ẹ lọ wà ó ní alẹ́ ìsọlá láódákàlù hujra bọ́bì tí àwọn kiriyó àti yahudi tí àwọn tó ṣáájú yín kò tí ì sọ pé kiriyó àti yahudi táwọn tó ṣáájú yín tí wọ́n bá kó sínú ihò ìran aláǹgbá yẹn ládàkàtúmù dájúdájú ẹ̀yin náà bá wọn kó sí irú ọ̀rọ̀ yìí níbo láàkó ìtọ́lọ̀ ń fẹ́ pé yóò ṣẹlẹ̀ mashi'atullahi al-kauniyya àwọn abẹ́rẹ́ lọ́wọ́ ànábì sọ́lọ́lá tí àwọn yahudi àti nasọ́ra ló ń sọ ni ó ní tí ìbá sọ àwọn ta tún wá ní alẹ́sàlámù so ilé ara màṣí ọlọ́run kauniyya ni pé afẹ́ o akọ o àwọn mùsùlùmí kò máa tẹ̀lé àwọn kiri o àti yahudi àti nasọ́ra afẹ́ akọ ẹ̀ máa rí i tán bá ń waṣọ lọ ilé ìjọsìn aṣọ funfun ẹ̀ẹ́rà àwọn mùsùlùmí kan náà náà lọ waṣọ funfun lọ́bẹ̀ tí wọ́n bá ń rinṣẹ̀ lásán ẹ̀ẹ́rà àwọn mùsùlùmí kan mọ̀ rinṣẹ̀ lọ àwọn náà tí wọ́n bá ń fá irun gbà ara ìṣe tí àwọn kiri yóò ní ẹ̀rì àwọn náà mọ̀ farun gbà tí wọ́n bá ń fún irun múlẹ̀ wà ṣàbáyé ara ìṣe tí àwọn yahudi ní ẹ̀ẹ́rà àwọn mùsùlùmí ní àwọn náà lè fá irun mú irun mú wọn mọ̀ gùn wà ṣàbáyé wọn ò ní dín irun mú wọn kù irun mú yẹn ó mọ̀ sí wa anabi ni ẹ̀rí alẹ́ ìsọ̀lọ́tọ̀ màṣí àìwé lélẹ̀ àwọn oníyà ìsọ̀lọ́ ń fẹ́ kó ṣẹlẹ̀ yẹn so abala kejì ní kíni ṣẹ̀rẹ̀ ìyà ó wá kọ̀ fún wa pé ẹ má tẹ̀lé wọn o so tí mùsùlùmí bá ti ń rí yóò máa wá bí òun ò ṣe ní tẹ̀lé wọn kí mọ̀ṣíà kauniyya yẹn tó tako ṣẹ̀ríyà yẹn kó mọ́ bà ṣẹ mọ́ ò lára ṣe wà báyìí irú ẹ̀kọ́ ò bẹ́ẹ̀ náà ni hadithu iftiraq oni sarafat al-yahud ila salasi wa sab'ina firqa ila ihda wa sab'ina firqa tadhakkar وافترقت النصارى إلى اثنتي وسبعين فرقة عليه الصلاة والسلام oni wasa taftariku ummati aluma mi o pin e ka muslimi a se wa pin báyìí yóò tẹ̀lé ìwọ se wo lo láyé ni ka muslimi a wa pin sokoto ka ma complain pa pin ó dàbí kéèyàn máa complain pé ah ayé ọkùnrin àtobìnrin ló wá wà ń bẹ ẹ ọkùnrin ọkùnrin nìkan ni wọ́n fẹ́ kó wà láyé ni ẹn tó ní ayé fẹ́ kí ó jẹ́ pé láyé yìí akọlábo ni ó mọ̀ wà kàwọníyà ní ọ̀tọ̀ sí tó lè ṣe sí organization of muslim unity ò rí nǹkan kan ṣe sí oau ẹ̀sọ́ di omu kò lè unite nǹkan kan kí ló fà olúwọba dẹ́dà ti jẹ́ ká látẹnu ẹni tó rán níṣẹ́ alayhi salatu wassalam pé àlùmọ́ ìsìláàmù ẹ̀ẹ́pìn so yẹn mashi'atullahi kauniya ni kò ṣe yí so muslims don't divide don't divide ẹ̀rọ ni ò lè stop ẹ̀ ó dàbí ẹni tó lọ sókun pé àwọn ah, ò fẹ́ kókun ó sàn kọjá bí òun fẹ́ mú òkun yẹn dání ẹ má ó sàn o bí irú ètí nàìjíríà tá ní Victoria Island gbogbo bẹ̀yẹn pátá omi ń bọ̀ ń bẹ̀ tí ẹgbọ́n tí mo rí ẹgbọ́n gbogbo banana àti apple àti orange àti ogogoro omi ń bọ̀ ń bẹ̀ gbogbo ń fi mú omi yẹn dání ò mú omi dání omi òkun ìkẹ́kọ̀ọ́ lé mú dání it's a matter of time omi ò wọ gbogbo ẹ̀ lọ gbogbo ẹ̀ lómi ò wọ lọ pátá so màṣíà ọlọ́run kàwéníyà ni kò ṣe é stop èèyàn lè stop omi òpin pé má lọ má lọ kí ni ó ṣẹlẹ̀ sí òun gangan yóò gbé òun gangan lọ níbi wọ́ so bẹ́ẹ̀ náà ló ṣe lè stop wípé àlòmọ iye òpin kò ṣe stop kí ni ìhà tí wọ́n kọ sí pínpín nígbà tó pín bolo bọ́ sí ìyẹn ló lórí ìyẹn ni kó mójútó ńgbà tó pín tán ibo lèmi wà kí ni ìhà tèmi tí mo kọ sí àlùmọ̀ ńgbà tó pín ṣé mo pín sí ìjọ tí ó wọ náà ni àbí mo pín síjọ tí ó wọ àlùjá ìyẹn ló kan ìwọ ń bẹ torí pé ìyẹn ló bọ́ sí màṣí àtúláhì àṣẹrẹ so yóò wà dìkẹ́ ṣé mo tẹ̀lé ṣẹ̀rẹ́ àbí mo tẹ̀lé ṣẹ̀rẹ́ à bọ̀ pé yóò pín kò ní pín yẹn gbàgbé ẹ̀ yóò pín. tó bá ṣe máa gbọ́ àwọn àhàdìsì yẹn rẹ ni ẹlòmíì lè dókè wọ pé nígbà tó jẹ́ pé ọlọ́run sọ pé ká má dàbí àwọn awọn àwọn ọ̀sẹ̀bọ wala takunu minal mushrikin minal ladina farraqu dinahum wa kanu wọ́n dàbí àwọn àwọn tó ṣe pé wọ́n pín nínú ẹ̀sìn wọn wọ́n wá sí níjọ níjọ ọ̀tọ̀ọ̀tọ̀ oníkọ̀ọ̀kan ó ń gbéra rẹ̀ ga ó múra rẹ̀ nínú dùn ó ń sọ lọ yóò ṣẹlẹ̀ ìyẹn mọ̀ṣíátùláhì àṣẹ̀ríyà ló fẹ́ ẹ̀yìn ẹ má ṣe bí tí wọn bọ̀ yóò ṣẹlẹ̀ pé àwa mùsùlùmí á wà sí tó tàbá tí wá pìyàn kí mùsùlùmí ó wà máa ṣe yóò máa wá ṣẹ̀ríyà pẹ́jọ ńgbàtàbá ìyẹn làwọn tàbí fi ń sọ alẹ́ ìṣọ́lá tó sọ wọn ò béèrè lọ́wọ́ ànábì yí padà ara mashi'atullahi kauniyya kan lànàbì ìfẹ́yàn kò ṣe é rí payà alayhi salatu wa so wọn ò bí ànábì wípé kí ló dé tí ó fi wá pín wọn ò bí àbí wọ́n bèèrè pé kí ló dé tí ó fi pín àbí sọ fọ́lọ́n pé ká má pín ah kò ṣe ìyẹn wọ́ọ̀kì ni wọ́n ṣe ń sọ wípé ńgbà tó sọ alayhi salatu wa salam wípé kullu ha nari illa wahida gbogbo ìjọ seventy three tí mùsùlùmí ó pè sí yẹn gbogbo wọn ni ó wọ náà fẹyọ kan wọn ò wá sọ fánàbí ààrẹ ìsọlá tó sàn kí ló dé tí wọn fi pín ṣódà kéèyàn máa pín ni tó bá fi àwà irú ìbéèrè tá a mọ̀ ẹ̀dì ìbéèrè tó ní kápá lé lórí ó ní kápá lé lórí pé àlò mọ̀ pín ó ní kápá lé lórí kò sí nǹkan tó lè ṣe sí so eh, we Muslims we must avoid dividing we will divide this Ummah will divide What matters is where are you in the division? where are you? What's your lot in it? What's your share of it? What's your view of it? What's your position in it? That's what matters. <laughs> So I be lo anabi alayhi salam. Ike kini ijo eyo kan ti oni wo na o. ni kapa lati se torí abẹ́ ṣẹ̀ríyà ni ó wà bọ́ sí nìyí alayhi salatu ó ní ma ana alayhi al-yawm wa ashabi in tí èmi dúó lé lórí lónìí àti àwọn sàábẹ̀ mi ọparí màṣí àìwo ló ń júwe fún wa yẹn yẹn tó bá fẹ́ là nínú màṣí àkànníyà yẹn ṣẹ̀ríyà tí ó dúó lórí ni pé sáà wá tí mo bá ṣe àyèmí àtàwọn sàábẹ̀ So ṣe pàtàkì púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àhàdìsí wa ọ̀pọ̀lọpọ̀ àsìkò a kì í fi wọ́n sí ààyè wọn tá ọ̀rọ̀ màṣí àkànníyà ni ọ̀rọ̀ màṣí àṣẹ̀rí àni ara ẹ̀gbọ́ wọn yé ni ara ẹ̀gbọ́ wọn yé ni. Sheikh islam Ibn Taymiyyah wọ́n sọ̀rọ̀ ṣímọ́húlà rahmatan wasi'a Abu al-Abbas Ahmad ibn Abdul Halim ibn Abdul Salam al-Dimashqi wọ́n ṣàlàyé tó pọ̀ lórí ọ̀rọ̀ yìí abalọ̀ ó tíra wọn iktida'u siratil mustaqim li mukhalafati ashabil jahim ìmá tẹ̀lé ojú ọ̀nà tó tọ́ láti lè bá a sí àwọn ọmọ náà àwọn olọmọ náà Yahudi àti ọmọ náà ni wọ́n o nígbà tí èèyàn bá ń tẹ̀lé siratul mustaqim as-siratul mustaqim tí ànábì mú wa alayhi salatu gbogbo ọ̀nà níṣe tí rẹ̀ ó fi yàtọ̀ sí àwọn ashabul jahim gbogbo àlàyé ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìpátá ìpìlẹ̀ yìí ní sheikh islam ń ṣàlàyé òótọ́ ni pé ànábì sallallahu alayhi wa sallam sọ pé á dàbí tiwọn o ṣùgbọ́n màṣíà ọlọ́run nínú kọ́ọ̀nù ẹ̀nìyàn màṣíà ọlọ́run nínú ṣẹ̀ríà ni wípé ẹ má dàbí tiwọn ẹ má ṣe bí tiwọn ṣùgbọ́n àárí àwọn mùsùlùmí kan dóòlè wọ́n ó ṣe bí tiwọn náà ni tó tábà wá ní mùsùlùmí kan tó ṣe bí tiwọn yẹn kí láàgbọ̀yé bẹ́ẹ̀ kọ̀ọ̀níyà ni ó wá fi ìfẹ́ nú tiẹ̀ tẹ̀lé ṣẹ̀ríà tó tako ti ọlọ́run bá fẹ́ ìgbà tá a gbọ́ táwọn obìnrin ń pariwo ló jẹ́ ká sọ ọ̀rọ̀ yìí o ìgbà tí mo wọnú masjid àwọn obìnrin pariwo húrúrúrú húrúrú mo ní sẹ́ẹ̀rì ànábì ń sọ alẹ́ ìsọlá tó sọlá pé nípa ẹ̀yìn ayé àwọn obìnrin ó mọ pariwo ní mọ́sáàsì àwọn ọkùnrin sì jókòó wẹ́lẹ́ afẹ́ mọ́gbọ́ ohun ẹnì kankan láàrin ọkùnrin mo ti sọ pé kọ̀ ó láàyè àfìtì rí ó kù ṣẹ̀ríyà ká lè ṣàǹfààní ṣẹ̀ríyà rẹ̀ láti wá sọ èké fi ìfẹ́ inú rẹ̀ tẹ̀lé tọ́lọ́hún fẹ́ o torí bẹ́ẹ̀ ni ẹ̀san méjèèjì ti wá téèyàn bá tẹ̀lé yóò gbẹ̀san tó tẹ̀lé téèyàn bá kọ̀ tó dágunlá tó kẹtí ikún yóò gbẹ̀san tó dágunlá àtẹ̀ tó kọ etí ikún. bí pé kí n máa bá yóò bá lọ ni. إن الحمد لله نحمده